أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد لله الذي بنعمته أصبحنا على فطرة الإسلام وكلمة الإخلاص وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة نبينا إبراهيم وما كان من المشركين صلوات ربي وسلامه على اشرف المرسلين سيد الانبياء محمد بن عبد الله وعلى اله واصحابه وكل من تبع سنته فيها يوم البعث او بعد السلام عليكم ورحمه الله وبركاته

هو فرص لا يحسن عليه وصلوا على نبينا محمد صلى الله عليه وسلم وعليه عقله إيمانه تبين أنه تسير مع لا أبناءنا تسير في وجوه عجيبه وليس وجوه إليهما من أسرة حرة إذ جاء أسرة

ee ee aṣọ ìtìsí ìfọ̀rọ̀ àdìsí ilẹ̀ méjèèjì àti ìṣẹ̀lẹ̀ àgbékalẹ̀ tó yàn kọjá ìdí ẹ̀rọ méjèèjì gba ààrẹ ṣùgbọ́n ó gbogbo ayé fàtàfàtà tó ń sọ wẹ́ àbí ẹ̀rọ láti ọ̀wẹ́ ẹ̀kọ́ tó ti gbogbo àwọn àdìsí ìwọ́ ọ̀fẹ́ àti ìṣúná nínú gbogbo àwọn ṣàlẹ́sì yẹn wọ́n wà nígbà bí ìlú ẹ̀kọ́ láti tẹ̀lé e. tẹ̀lé ọ̀nà tí a bá bọ̀ wá tí a sùn pàtìmí àrẹ òun ẹ̀ nípa sùúrù sáré sùúrù sáré ìforíbalẹ̀ ìgbàgbé sùúrù sáré káwé ní ìforíbalẹ̀ ìgbàgbé asọ̀rọ̀lá pé àwọn ẹ̀sán wà ẹgbẹ́ kan ní àsìyá omi ìjọba ìgbéyàwó.

ìjẹ́lẹ̀ tó máa ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì bẹ́ẹ̀ wá ní ẹ̀sìn sí méjì lórí ẹ̀rọ tí a gbà lókè àdáàbà nípa àníyànjú ọmọ sórí tí ó kéré jù. Wọ́n ti wá lọ wá sórí tó kéré wá sí ìgbéga ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì lórí pàṣẹ nínú oríṣiríṣi àwọn tí ó wá. Ẹ wá ní etí àwọn sí méjì sujudu sahwi ǹjẹ́ ó kan àìmọ̀sùn àìmọ̀sùn kò ní ẹni tí kò bá wọ pé ẹni tí kò bá wọ pé tí ẹ bá yọ ìmọ̀ yálà ìwọ́n ti wá dáná kí èyí tó da ọ̀pọ̀ ìmọ̀ lòlò àbí lẹ́yìn àti èyẹ ti da ọmọ ìmọ̀ ilé ẹ̀ àṣìṣe wáyé ǹjẹ́ nígbà ọ̀pọ̀ ìmọ̀ yẹn èyí ò lè ṣe pé kí òun lé òun náà tí mo tó bá náà ẹni tó bá dára pé ìlọ́gbé àti àtìkú irúfẹ́ ẹ̀rí báyìí gbogbo rẹ̀ sí ìlú ọba ẹgbẹ́ pátápátá nílé òun náà wọ́n lé ṣùgbọ́n àwọn ìfọ́fẹ́ wà pẹ̀lú ìbáyìlọ́rùn tí ọ̀rọ̀ rẹ̀ ó wà láàrin àdínkù àti àdínkù. tó bá ṣe pé ọ̀ràn tí ìmọ̀ ọ̀rùn jẹ́ ọ̀rẹ́ àdínkù ìyẹn ní pé nígbà tí wọ́n mú sálámà pẹ̀lú orí balẹ̀ èèyàn sì bá wọn pé irú ẹni tó ní báyìí láwọn sálámà ìgbókùn tí mo ti ń gbé ìlú wa lápẹjúwe ìrun súnmọ́ni àkejì ìmáàmù wa ti dá ìrun ìrun súnmọ́ni bóyá ìrora àpẹẹrẹ ó ti fi orí balẹ̀ lẹ́ẹ̀kẹta ìṣẹ̀lẹ̀ tó fi balẹ̀ ní èrèjì tí a kò ti dá ìrìn ẹnì kan wá ní tiẹ̀ owó àdá ọ̀gbọ́n ìbọn rákà ìròyìn kan ìlú bá ọ̀gbọ́n rákà àkọ́kọ́. Imam wa ṣáláyà nígbà wọn kò sọ́yà lọ́sọ̀ rẹ̀ ló ń láì ìka rẹ̀ pé kí wọn kọ sí ìsẹ́yìn tí wọn kọ ẹlẹ́yìn pé kò dára. ẹni tí kò bá Di gbé yẹn tí wọn bá ti sálámà ìfowó ìdí ti ẹ̀ kò ní báyìí wọn kò ní báyìí nítorí pé kò bá ẹ̀rọ gbé yóò pọ̀ ní ti ẹ̀rọ ti ẹ̀ náà tó múlẹ̀ bá wá parí ẹ̀rọ ti ẹ̀ òun náà ti wá ọmọ balẹ̀ tí ẹlẹ́yìn ní ẹ̀ẹ̀mejì. torí pé àìsàn ọ̀sẹ̀ ọ̀gá ti parí ọ̀rẹ́ ẹni tó lọ bẹ́ẹ̀ pẹ̀lú ìmọ̀ ṣùgbọ́n nítorí ilé ìbẹ̀rẹ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ lẹ́yìn ìsálámù rẹ̀ àìsí ìbẹ̀rẹ̀ àìpàdé àìsí sálámù tí wọ́n bá ti parí ìdí nìyẹn tí òfin láǹfààní láti fẹ́ kí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n yóò parí ìrètí ẹ̀ náà yóò ti wá náà. agbọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni agbọ́dọ̀ ìwòyí tí mo ń wò bá dáná gbogbo ìwé ìmọ̀ràn sára lọ. ẹni tí ọ̀bá mo pé tí mo bá ti tẹ́lẹ̀ báyìí ní ìmọ̀ràn ọ̀fẹ́rẹ́ lápẹ̀júwe ìrọ̀ sókè àwọn wá nílé àkókò rẹ̀ ìmọ̀ràn ti dáná ìrẹ́lá àkọ́kọ́ tàbí lákàtì kò ní ìtọ́jú dáre ẹnì kan wá dé lákẹ́rọ̀ kẹ́rẹ́ ìlú bá ṣùgbọ́n bá tó kó parí àkàrà ìyá tó kù láàyè rẹ̀ iṣẹ́ yìí ló wọ sálámù ọ̀rọ̀ ìbàlẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀ẹ̀jì láti tí ọ̀rọ̀ sí ń dá ẹni tí ò bá wọlé yẹ òun ní ọlọ́ọ̀bá ìmáà tó ìbàlẹ̀ rẹ̀ torí kí ìmáà tó fi sálámù tó tí ó mọ̀ pé kì í ṣe láàyè ẹni tí ọ̀bá wo pé kò láǹfààní owó kọ̀ọ̀kan ti ìrún rẹ̀. Èyí tí wọ́n á mú ìyẹn tí ọ̀bá wo pé láti mú tí ọ̀bá ní ìrún wá òun pé ìmọ̀ràn sáláà rẹ̀. Tí mo bá tó sáláà èyí tí láǹfààní àti ìgbé èyí tí láǹfààní àti ìgbé torí tí ó ń tu ẹjọ́ ọ̀bá wo pé lẹ́yìn ìmọ̀ràn òun pé ìmọ̀ràn sáláà rẹ̀ látara bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ tí wọ́n bá wá tẹ́ kọ́bẹ̀ sẹlẹ̀ bíbọ́ sẹlẹ̀ irú ọ̀rọ̀ yẹn ẹni tí ò bá lọ pé ọba ìmáàmù bẹ́ẹ̀ tẹ́ ọ̀rọ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bákan ẹ̀ pé àwọn tí a bá sọ̀rọ̀ nípa títẹ́ ẹsẹ̀ tó kù sáré tó wọ́n mú àwọn ẹ̀wá fìlú wa náà tó wọ́n lẹ́yìn náà àbẹ́ ọ̀rọ̀ ẹ̀dá ẹni tó ṣe pé oúnjẹ ẹlẹ́dà lọ́wọ́ láti tu ìlákàtí kọjú ìlákàtí tá a máa ń fi kọjú tó o sí bẹ́ẹ̀. èèyàn máa ń fi lọ́wọ́ ojú ẹ̀ lé ní lọ́wọ́ rákà ọkọ̀ tí ó fi máa yìí ẹ̀fẹ́lẹ́ ní orí balẹ̀. bó ṣe wá fún balẹ̀ lẹ́ẹ̀kẹ́lẹ́ báyìí ọkọ̀ tí ó lè wí. ọmọ ara ti di ẹ̀fẹ́lẹ́ ló máa fún orí balẹ̀ yóò padà lọ́dọ̀ tó ti padà ilé ìtì wá. Tó bá gbogbo ayé lè kàn jẹ́ yóò lọ bá òun rẹ̀ lọ. Tó bá bá òun yẹn lẹ́ yóò sàn lábọ̀. Tí ẹ bá wọ ẹni yẹn, ẹ rí i pé ó ti dùn sókè láàrin oníbàdà àkọ́kọ́ àti oníbàdà ẹlẹ́ẹ̀kẹ́ tó pàdé pé ẹ̀kẹ́ náà ló bá lọ́wọ́ àti ètò sí òkè tó wá padà ìdílé tó lò tó tó gbọ́dọ̀ wà nílẹ̀ kejì yẹ àlékún lórí ìròyìn ẹ̀fíkà ló jẹ́ bí àwọn ọmọ wa ti sẹ́lẹ̀mù yóò forí balẹ̀ wọlé ẹ̀ẹ́dẹ̀ẹ̀tì láti fi kánú bẹ́ẹ̀ bí ẹ bá ti kọ̀ọ̀kan níbi ìrò lẹ́bí ìrò tẹ́lẹ̀ kẹ́lẹ́ ọ̀rọ̀ tí ìkọlá àti alábàámọ̀ ọ̀gá ẹ̀rọ bá lókè ẹ̀rọ àyà àyùmọ̀ ààrùn ẹ̀sìn ni ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n kò lè lórí. Ìyẹn ló bá ṣe ń bọ̀ ṣàkárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ tí wọ́n fi ń sọ nípa pé tí a bá wò àní sọ̀rọ̀ lọ́rùn ara ààyè ìgbésẹ̀. Ó tún rí wa pé tó bá ṣe pé adé lòkùnrin ìforíbalẹ̀ tá a bá wá àṣejáàbù èrò àfikún èrò alágbára a fi inú ṣẹ̀tọ́ òkú lẹ̀ nínú. Wọ́n ti ta wọ́n wá òkú kékeré yìí ta àwọn àpòkáàkà rẹ̀ lórí nẹ́gbẹ́lá. Àpòkáàkà rẹ̀ lẹ́gbẹ́lá rẹ̀. Àpòkáàkà àpòkó sùkú lẹ̀. Àsìkòkáàkà lápò ìwọ̀n ní agbára. Torí pé ẹni tó kírun tó di ìdàpọ̀ níbi ìrọ̀ tó wá lọ́rọ̀ ìyẹn. Ẹni tó kírun tó lè

ilmu kunci obat dan obat jiwa yang dikenal. Jadi kami Yesus belas nabi kalau ada lagi juga itu semua dalam Al-Quran itu. Bisa yang ini sekarang di Angkos Kali Angkos Kali Sekali Sekali Bisa yang ini Kalau suaranya Fahri Kita terus suaranya Bisa yang ini Kalau suaranya Fahri

Para sucio, para sucio, para sucio, para sucio, para para para para para el para ورسولنا وقوم العالمين انه الا يكون بالله البلاء وبرق الشقاء وسوء القضاء وشماتة الاعداء اللهم حفظنا وعلى كل امور بنا وعجل من كل الدنيا وعلى الاخره اللهم انت خلقنا بمعاد ووعد به برحمتك وقدر لنا حكمنا وعلمنا وقدر لنا بالقران انك لا تخرج بآية وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك الله وبحمده اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته